alhamdulillah ọ̀pẹ́ fún ọlọ́run ọba wa allah alladhi yatubu ala ta'ibi ọba tó jẹ́ pé ìmọ̀ ń gba tútù bá gbogbo àwọn èèyàn tí wọ́n bá ronú pìwàdà ipa àwọn ọ̀sẹ̀ lọ́mọ tó bá ti pinnu ipa àwọn ọ̀sẹ̀ lọ́mọ ọlọ́run ọba náà òun náà ti múra ó sì ti rẹ́dì láti fi rí ẹsẹ̀ aláforíjì ni látara bẹ́ẹ̀ yóò wá tọ́ fún wa ká dúpẹ́ fún ọlọ́run ọba náà wasalatu wasalamu ala sayyidina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọba nabuwa muhammad wa ala alihi wa sahabi ajma'in kó sì bá gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn sahaba rẹ̀ lápapọ̀ ayẹ́mayá mi nínú ẹ̀sìn wa ìtafẹ́ gbéyẹ̀wò òun náà ni ọ̀rọ̀ tó pàtàkì nínú sẹ́mi wa tó yẹ ká gbọ́ àgbọ́yé rẹ̀ nínú ẹ̀sìn islam òun náà ni at ahamiyatuha wa fawaiduha ìtúbálọ́dọ̀ ọlọ́run ìrónúpìwàdà ìsálọ́dọ̀ ọlọ́run ọba pé àní padà sí ìtànṣemá nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ọlọ́run ọba aláàkórira bó ló ṣe pàtàkì tó nínú gbéṣẹ́ ayé ọmọ èèyàn kí làwọn àǹfààní téèyàn jẹ téèyàn bá rọ́jú láti túbà torí tútúbà ó lè púpọ̀ ọlọ́run ọba aláà subhanahu wa ta'ala tó bá ti wá sí ọrùn fún yàn láti túbà yóò wá sí àwọn orí ńláńlá fún yàn àtàwùbá ìyàrújú ìlàlá ìtúbà nínú ẹ̀ṣẹ̀ òun náà ní kéèyàn padà sọ́dọ̀ ọlọ́run kíyàn padà sírí àṣẹ ọlọ́run wá ìtìzámù fẹ́ìlì ma yuhibbuhu wa tariku ma yakrahu kíyàn padà sírí àṣẹ ọlọ́run ọba tọ́lọ́n pààyàn láṣẹ kíyàn máa ṣe àwọn kan tọ́lọ́n nífẹ́ sí kíyàn ò ṣe tẹ́lẹ̀ kíyàn máa wá ṣe ni wọ́n pè ní tuntun bá gbogbo tọ́lọ́n ọba aláàní kíyàn kó ń bẹ̀ tẹ́lẹ̀ kíyàn ń ṣe kíyàn máa wá ṣe má ò wọ́n pè ní tuntun bá ìtọ́lọ́n fẹ́ kọ́ máa ṣe tó ṣe bọ́ọ̀ bá ti ń ṣe òtítù bá nítọ́lọ́ ní ọmọ débẹ̀ tó sì ń débẹ̀ bọ́ bá ti kó ń bẹ̀ ò ti túbá nù ẹ̀mọ̀ yá mi nínú ẹ̀sìn wa àtàwọ̀bàtú wajibatun ala kulli káfírin wa mushrikin wa muslimi wa múminin hatta al-anbiya ká máa túbá lọ́dọ̀ ọlọ́run ọba yìí dandan ni lérí gbogbo káfírí gbogbo àwọn tí wọ́n kọ́dà wa ta jẹ́ olùgbàgbọ́ òdodo ká máa túbá kọ́dà ọlọ́run ọba aláàsọ fáwọn ànábì ọlọ́run wípé káwọn náà ká máa túbá ẹ máa yá mi nínú ẹ̀sìn wa àtàwùbá kéèyàn túbá kù bí àwọn ẹ̀ṣẹ̀ àwọn gbáǹkọ́gbò ẹ̀ṣẹ̀ àtàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí máa mú yàrá ìbínú ọlọ́run kéèyàn túbá kù ń ó jẹ́ níta fi ń súnmọ́ lọ́wọ́ ọba tó lọ́lá jùlọ bọ́ba ti túbá ó súnmọ́ lọ́wọ́ bọ́ba túbá ó tàkété sọlọ ọlọ́run ó sì tàkété sí wọ̀nà òní jọrí ọlọ́mọ àmọ́ bọ́ba ti túbá yóò sun ọmọra rẹ̀ òkúlù bùn ádámà àkàtọ́ èyí tí ọ̀wá dàrú òun náà ní pé ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé òun ìṣẹ̀lẹ́ṣẹ̀ bẹ́yàn bá ṣe ńláńlá yọmọ ṣe kéékèèké àyìmọye ńláńlá mi náà là ń ṣe tá pé kéékèèké ni tó ṣe tóbi wọn jọ ọlọ́run ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kẹ́nìkan kó ní òun tóun òun yìí ṣẹlẹ́ṣẹ̀ onítòun ọ̀tá ọlọ́run ní ọjẹ́ lẹ́yìn náà kò lè jọ́rí ọlọ́run lẹ́yìn náà òpùrọ́ ní ọjẹ́ nítorí pé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa yí pé kúlùbùn ádámà khata wa khairul khata'ina tawwabun anábì ní gbogbo ọmọ anábì ádámà gbogbo ẹni bá ti jẹ́ èèyàn ní ọmọ sàṣẹṣẹ wọ́n di ọlọ́run tí wọ́n bẹ̀rẹ̀ wọn ọba kó fẹ́rẹ́ jà wọn tí wọ́n sì padà síbi àṣìṣe náà àwọn yẹn ni wọ́n lọ́lá jùlọ. wọ́mìn ahamiyatiha ẹ̀yọ́ máa yá mi ìtúbá kù níbi àwọn ẹ̀ṣẹ̀ téèyàn fi ń ṣe ọlọ́run ó pàtàkì débi pé nada Allahu lil mu'minina an yatubu ọlọ́run bá ni wọ́n lòótọ́ wọ́n gbọ́ lọ́n gbọ́ wọ́n gbà pọ́ lọ́n bẹ̀ síbẹ̀síbẹ̀ náà wọn kò lẹ́lẹ́sẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ṣe jẹ́ olùgbàgbọ́ sẹ́mi nìkan o ẹ̀ ń ṣẹ̀ o ẹ má torí pé ẹ nígbàgbọ́ sí mi kẹwàá rò pé ẹ̀ṣẹ̀ ẹ̀ ń ṣẹ̀ o ẹ̀ mọ̀ wá túbá a'udhu billahi minash ọlọ́wọ́n bá ní watubu ila Allahi jami'a ọlọ́wọ́n bá ní gbogbo yín pátá ni ẹ máa túbá ayyuhal mu'minun gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo àgbáyé ẹ máa túbá ọlọ́ni ẹ máa túbá watubu ila Allah ọlọ́run bá ní ẹ máa túbá lọ́dọ̀ ọlọ́run jẹ̀mí á gbogbo yín pátá kọjọ́ nìkan lẹ̀ wọ́n túbù ilallah ìjẹ̀mí á ọlọ́run bá ní gbogbo yín pátápátá ní ẹ máa túbá ayyuhal mu'minun ẹ̀yin tẹ́ gbà mígbọ̀ gbogbo yín pátá ní ẹ máa túbá ẹ máa wá foríjì la'allakum tuflihun kẹ́lẹ́bà jèrè láyé kẹ́lẹ́bà jèrè lọ́run tẹ́ bá gbà tẹ́ wá foríjì ẹ gbà ẹ wá máa wá foríjì wàhálà ọba yín lé ayé ọba yín lọ́rùn a jẹ́ pé ẹni tó bá fẹ́ làkún bí wàhálà ayé àti wàhálà ọ̀run yóò máa túbà ìbá jẹ́ pé ọ wà nú àwọn olùgbàgbọ́ òdodo mọ̀ pé anta mọ́min anti mọ́mìnà àgbọ́lọ́ngbọ̀ alákìídà anítàwọ̀hìd àyíṣẹ́bọ̀ àyíṣẹ́ogun bá a ṣe wà yọ́lọ́ nìkan lábádùó dandan ní kọ́ máa tọrọ àforíjì nítorí pé kìí ṣẹbọ nìkan lẹ̀ṣẹ̀ téèyàn fi rí dènà ọlọ́ ẹlẹ́ẹ̀kejì àtàwọ́bátú min sifatil mọ́mìnìn nígbà tọ́lọ́wọ́n bá ń ròyìn àwọn ẹni rẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n bá ní àwọn tàwí walladhina idha fa'alu fahisha ọlọ́wọ́n bá ní gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n bá ti ṣèbàjẹ́ kan wọ́n sẹ́lẹ̀ wọn bá wọ́n jí sọ́fẹ́ àwòdọ̀lámú àrùn fúnṣàun àbí wọ́n ọlọ́wọ́n bá ní àwọn ẹni rẹ̀ tí wọ́n bá ti ṣẹ̀ zakarullaha wọ́n wà rántí ọlọ́ fàṣítàkàfàrú lédòdó bihim wọ́n wà tètè máa wà àforíjì lọ́dọ̀ ọlọ́run lérí ẹ̀ṣẹ̀ wọn wọ́n túbá lọ́dọ̀ ọlọ́run wọ́n máa ṣe aṣítàkàfàrúlà aṣítàkàfàrúlà aṣítàkàfàrúlà wọ́n túbá wọn ní débẹ̀ ma ọlọ́wọ́n bá ní wà máa ń yẹ́gbìrì zọ́nà bẹ̀ wọ́n ọlọ́wọ́n bá ní kò sẹ́nìkan tó ṣẹ̀ tó lè fẹ́rí jìyàn lẹ́yìn ọlọ́ ọlọ́wọ́n bá ní kò sẹ́ni tí fẹ́rí ẹ̀ṣẹ̀ jìyàn lẹ́yìn ọlọ́ nìkan walam yusirru ala ma fa'alu wa hum ya'lamun gbogbo àwọn tí a fẹ́rí jìyìn ọlọ́wọ́n bá ní wọn ò ní wá tí wọ́n ti túbá tí wọ́n sì kó ń bẹ̀ òun ọlọ́run ọba òun fèrè ẹsẹ̀ jì wọn àwọn tí wọ́n máa ń ṣe bá ní àwọn ẹni rẹ̀ ni kọlọmọsá fà wọn náà sínú wọn sarraha Allahu annahu yaghfiru kulla dhunub ọlọ́run ọba aláà ọwọ́ aláà mẹ́lẹ̀ náà al-Qur'an ipe gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn máa fi ń ṣe òun pátápátá bó ṣe òkú tóbi tó téèyàn bá túbá kó tó di pé ó jáde láyé òun rẹ́dì láti ṣàforíjì fún min shirikin bóyá ẹbọ ní ń ṣe bóyá owó ní ń ṣe ń bọ̀rìṣà wọ bídí àti ń sàdádálẹ̀ léńsẹ̀ tààjù di bídíà àsàlátù sunday obìnrin àtọkùnrin wọ́n pariwo ọlọ́ọ̀bá aláà ó ní tọba túbá kù ń bí bídíà tó ń seun àbí gbogbo èèyàn yá kìlà tẹ́ ń pa àwọn èèyàn gbogbo orú ẹ̀mí tó kù ti bọ́ lọ́wọ́ rẹ̀ tọ́wọ́ bá ti tì ọ́ lọ́dọ̀ àwọn tí ó pa ọ́ padà bọ́ túbá ọlọ́run ṣetán láti fẹ́rí jọ òzínà ọmọ yóò bẹ̀rẹ̀ tọ́ láti pọ̀ mọ́ wọ́n náà fúnra rẹ̀ o lè káyé iye ọkùnrin tó ti gun rẹ̀ gbogbo sẹ́ẹ̀bù tó ti ṣe nì tọ́ba ti ṣetán ọlọ́run tán láti ṣàforíjì èlé ọ̀nàwó èlé ọ̀ǹjèlé tọ́lọ́run obìnrin tí bá ń gbèlé jagun ọwọ́ alẹ́ wo ọ̀sìn ilé ọlọ́run ṣe pa ọ ọkùnrin ni wọ́n bá láṣepọ̀ ọkùnrin Abu adìẹ àtakọ adìẹ ni wọ́n máa ń lera wọn ká tí ẹ tún wá burú mi tàwọn ẹranko lọ onígéè ni wọ́ ó sì ń pẹ́rẹ́ ní mùsùlùmí àbáwọn obìnrin àtobìnrin tán ní àwọn ọmọ fẹ́ra wọn obìnrin àtobìnrin àbí bẹ́ẹ̀ sì kọ́ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n ti ṣépele ọ wọ́n ti bínú sí ọ bàbá ti túbà ọlọ́run ní ẹ̀sẹ̀ ní tóbi òun fèrè jọ ọ ṣàbòsí fún ìyàwó rẹ̀ ọ dá láàmú ọ hàn léèmọ̀ ọ yàn jẹ́ ọlọ́run ju náà lọ àmọ́ bàbá túbà ọlọ́run fèrè jọ ìwọ lọ́kọ ọ̀fẹ́ sọ̀rọ̀ rẹ̀ dọ̀gá fọkọ rẹ̀ ọ̀gbọ́dọ̀ sí lẹ́nu ọ̀tẹ̀ láṣẹ rẹ̀ ọ̀nbànújẹ́ ọ̀hàn lẹ́mà kò wá ríbi tí ó ti ọ sí ní wọ́n ń fẹ̀mí sí pé ìlọ́n dojoojúmọ́ ọ̀rọ̀ rẹ̀ wá ń dàrú bọ́ba ti ṣetán kó tùbá ọlọ́run fèrè jọ ọ̀ǹtà tẹ́tẹ́ gbogbo ilé nàìjà bẹ́ẹ̀tì gbogbo ẹ̀ lọ́mọdé lójoojúmọ́ tọ́lọ́run sì ní ìwé máa ń ta tẹ́tẹ́ ní jèrè bọ́m̀bẹ̀ bọ́ba ti túbá kọ̀ ọ̀tá mọ́ ọlọ́run sì sọ ọdún lówó sórí òṣìṣẹ́ ọ̀sá fún ibi tẹ́tẹ́ gan lọ́wà bẹ́yìn bá ń wá owó ọmọ sàdúrà ọmọ ṣiṣẹ́ ni ó ní ṣiṣẹ́ haram ìwọ́ wájú kólẹ̀ olóòkéwú ọ̀njákùnrin bí olóòyìn pàtàkì ní ọ̀sáfẹ́ bí òun bẹ́ bí ìjà òun bínú sáwọn ẹbí ó ṣe dáadáa wọn ò ròyìn dáadáa nínú ẹbí ọlọ́wọ́n bá aláàṣì ti lérí wàhálà fún gbogbo ẹni tí máa ń jákùnrin bí sórí gbogbo sẹ́bù tó ti ṣe nì tọ́ba tí lóò ṣe má ọlọ́run ṣe ọ̀rọ̀ ẹ̀yìn ni wọ́n sọ ọ̀sọ̀rọ̀ ẹ̀yìn fáá nítí òṣojú rẹ olóṣojú rẹ nítí òṣojú rẹ ó sì ń sọ nítí òní máa ń pa ẹ̀ oníbẹ̀ẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ rẹ ti bàjẹ́ wọn jọ ọlọ́run bó bá ti wá túbá ọlọ́run fẹ́ẹ́ jẹun ọwọ́ ń jẹ owó olówó mọ́lẹ̀ wọ́n ti ṣépèlé ọlọ́tún wọ́n ṣépèlé ọlọ́sì owó olówó ń bẹ lọ́wọ́ rẹ rẹpẹtẹ olùwọ́n jìbìtì lọ́hùn olùwọ́n jìbìtì ń bí wọ́n láwọn ralẹ̀ òkòwò fún wọn wọn rówó wọn ò rílẹ̀ wọ́n bí wọn fẹ́ wọn ni kọ́ bá wọn ṣiṣẹ́ gbogbo lọ wọn rówó wọn ríṣẹ́ gbogbo lẹ́kọ̀ọ̀kan ni wọ́n ti ń sépè lé ọ o ti gbajúmọ̀ lórí jìbìtì ọwọ́ ṣetán pé o fẹ́ túbá ọlọ́run ṣetán láti fẹ́rí jàn wọ́n jà kan nínú àforíjì ọlọ́run ẹlòmíà ni ẹ ọlọ́run lè foríjì wọn má ẹjọ́ wọn máa bàjẹ́ nsọ ẹsẹ̀ yẹn ti pọ̀ jù ẹjọ́ wọn máa dàrú nsọ ẹsẹ̀ wọn ti pọ̀ jù sórí tí wọ́n sọ ni ọ sí tọ́lọ́run ọba sọ lọ síbi ká máa wá foríjì bàbá ti jí láàárọ̀ máa wá foríjì lọ́sàn máa wá foríjì kò tó sùn máa wá foríjì bàbá jí lóru máa wá foríjì bàbá jí láàárọ̀ padà máa wá foríjì ọlọ́mọba ni wasari'u ila magfirati min rabbikum ọlọ́mọba ni ẹ tara sàṣà ẹ sáré lọ bí àforíjì ibẹ̀ lórí yín wà ẹ máa wá foríjì lọ́dọ̀ ọlọ́mọba yín ọba tí ń tọ́jú yín torí alẹ́niyọ̀ pẹ́ kọ́yá alẹ́niyọ̀ yá kọ́pẹ́ ẹ̀dá padà kú náà ni wọlùmọ́ọ̀tù yá àti ìbàkútàtà ni torí ikú ìmọ̀ndé lórí gírí wọlùkọ́bùrù sùndúkù lámẹ́lì sàárè lẹ́yìn ti di yaasẹ́ bújẹ́ yẹn ṣe ọlọ́run ni wọ́n sáré o ẹ má lọ́ra ẹ tètè sáré kẹ́ ẹ má wá foríjì kọjá o tó lọ o tó sọ̀kalẹ̀ torí má nazala illa bi wala rufi'a illa bi wọ́n ní àdáwọ̀ kan ò ní jáwá bá ẹrú rẹ̀ àfikọ́ jẹ́ pé èèyàn ti sẹ̀ ẹ̀sẹ̀ náà ti lòkè bẹ́sẹ̀ bá ti dókè báyìí àdáwọ̀ tẹ̀lé wálẹ̀ ni bẹ́sẹ̀ bá ti dókè báyìí àdáwọ̀ ọmọ bọ̀ wálẹ̀ ni wọ́n ní ọlọ́wọ́n ọba aláwòsì ní gbé àdánwò kú lérí ilẹ̀ àfikọ́ jẹ́ pé tútúbá náà lọ sókè tó bá ti túbá ọlọ́wọ́n ọba aláyọ̀ wa gbé àdánwò yóò gbé kú fún tí màláìka kú tó bá ti yọjú sí ọ bọ́bá ló tùbá ń gbà náà ọlọ́wọ́n ní gbà ó ọlọ́wọ́n ti mọ̀ pé bí màláìka yọjú ọmọ bá lọ bí màláíkà màláíkà kú bá yọjú sọ tọba rò tọba yìí tọba ló túbá ọlọ́run ní gbà mọ́ o ọlọ́run ní gbà mọ́ o ọmọ ìyá ọlọ́run ní gbà mọ́ o ọlọ́run fún ọlọ́pọ̀túnítì kò tè túbá bọ́jọ́ kú bá dé tí màláíkà kú bá yọ sí ọba yìí tọ́ wa ń lọ fẹ́ túbá ọlọ́run bá lọ́run ní gbà o ọlọ́run wà lẹ́sà ti tàwùbà ọlọ́run bá ní tàwùbà tútúbà lílẹ̀ dínà yá àmàlú nà sẹ́yìn áàtì òun ò ní gba tútúbà fáwọn tí wọ́n ṣiṣẹ́ bú hatta ìdá àdọ́rà àhàdámù lọ́wọ́tò kọ́nà ìní ìtúbùtò àn nígbà tí kú wá yọjú sí wọn ni wọ́n sọ ń gbà náà pé àwọn túbá ìní ìtúbùtò àn mo wá túbá báyìí ọlọ́ni wà lẹ́sà ti tọ̀ọ̀bà ọlọ́run bá ní tútúbá kọ́ yẹn àwọn lẹ́yìn ẹ̀pà ògbóró má ọlọ́run bá ní ṣe túnṣe má ọmọ ya nígbà tó ọmọ gbàtọ́ dágbére fáyé yọ̀dà kó nídìí ẹ̀ṣẹ̀ kò bẹ́lọ́n lérí ẹ̀mí rẹ̀ ọba ti fẹ́rí kalẹ̀ kọ́lọ́n yí ọ padà sí dáadáa abẹ́lọ́hún ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀ṣẹ̀ tá a ṣe ìta àmà àti ìta àmà àti ìta arántí àti ìta àgbàgbé kọ́lọ́mọ́sà sàfúrìjì ẹnìkọ̀ọ̀kan wa kò ṣe wá lo lori rẹ̀ allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh